السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run tọrọ alẹ́kùn ọlá rẹ̀ fún ànábẹ̀wà Muhammad sallallahu alaihi wasallama ọkànlá àbẹ̀ ọlọ́run alẹ́kùn ìyọ́nà rẹ̀ kí ó bá wá ṣe fún àwọn ẹni ẹ̀ṣà àwọn aṣíwájú orí àkọ́kọ́ ti ṣe àwọn ẹkẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n fi dẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí oyè ńlá lọ́dọ̀ ọlọ́run ọba wọn ọ náà ni oyè ọmàlìjẹ́nà ọmàlìjẹ́nà àwọn náà ni àwọn sàhábà ọmọ ẹ̀rọ àwọn ọba kọwàá ṣẹlẹ́kùn yọnu rẹ̀ fún wọn kíra wa káàbọ̀ ní ojúmọ́ tòní sínú jókòó ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tíra wa tashilu al-aqidati al-islamiyya àbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó jọ kó gba àwọn tí à ń bára sọ yìí ní ìbádà fún àwa tí a ń sọ àti fún àwa náà tí a ń gbọ́ kó lọ ló kàn fa oríire títayé àti tinú sáré àti tíjọ́ gbọ́dọ̀ tí a mọ̀ fún ẹnì kankan wa kó má lọ ló kàn fa orí ibú fún wa láyé bí àbínú sáré àti lálàkàyà àmà nítorí pé èèyàn máa sọ̀rọ̀ ọlọ́run èèyàn adẹ̀ tí máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó máa wájá sí pé àti sísọ àti gbígbọ́ ẹ̀ orí ibú ló padà wá já sí fẹ́ni tó ń sọ àtẹni tó ń gbọ́ nígbà wò ni nígbà tíyàn bá ń sọ àbí tíyàn bá ń gbọ́ tíyàn wá ń ṣe ohun tí ó jẹ́ ìdàkejì ohun tíyàn ń sàbí tíyàn ń gbọ́ yìí gbogbo ohun tí a sọ pé má ṣe má ṣe tẹni tó ń sọ náà tún wá ń ṣe é wọn ta ní kò da kò tọ́ sẹni tó ń gbọ́ tó tún ṣe wá ń ṣe àwọn nǹkan kò da kò tọ́ yẹn ṣẹ́rí pé rírà àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹni náà ń gbọ́ àbí sẹni náà ń sọ apàdà wá jẹ́ ìbánilẹ́jọ́ aburú fún un láyé ó jẹ́ aburú fún un ní ẹgbẹ̀rẹ̀ kìí àmọ̀ pé kí ló sọ fún ẹbí wọn náà gbọ́ kí ni wọn náà gbọ́ fún tó lòó eléyàn ló bí dùáwùta ṣe wípé kọ́lọ̀n kó jọ kó má ṣe ní ìbàlẹ̀jọ aburú fẹ́ni kankan wa bọ́ ṣe wá ń gbọ́jú bá ṣe ń rọ́jú gbọ́ wà sí bọ́wọ́ náà ṣe ń rọ́jú ṣe wà sí ìtó pàtàkì jù nílẹ̀ náà ni pé kájẹ̀ máa rọ́jú lo wà sí yẹn àti sọ àti àti gbọ́ kò tá àti lòó àkàìmọye wáàsí tí ó ti bẹ́ sí gbòrò rẹpẹtẹ lónìí kò ṣe kàtàn wáàsí ti pọ̀ rẹpẹtẹ àtọ́dúnmọ́dún náà ni wọ́n ti ń ṣe ṣùgbọ́n béèrè ni pé ṣe gbogbo ẹni tó ń ṣe àtẹni tó ń gbọ́ ìjọ lápa nínú ìgbésí ayé wa bí pé kìí ṣe pé wíwà tó ṣe pọ̀ tó náà ni wà páàlé tó ṣe ń pọ̀ tó láwùjọ ṣìná ṣíṣe àwọn èèyàn jáwọ́ ọtí mímu àwọn èèyàn jáwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀rọ̀ ẹ̀yìn àwọn èèyàn jáwọ́ ìpanilẹ́kún jayé àwọn èèyàn yé ṣe ìbanilórúkọ jẹ́ àwọn èèyàn òfílẹ̀ owó èlé tẹ́tẹ́ títa ìjọsìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn èèyàn òfílẹ̀ wọ́n dẹ̀ ń gbọ́ wà sódìjojúmọ́ ó lè jíjà gbogbo ìgbà náà látún ṣe ń gbọ́ jí brain box yọ jí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọ́n já lọlé onílé àwọn kan digunjalè láàrin méjì ọ̀nà oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n wọ owó lákàntì alákàntì ọ̀pọ̀lọpọ̀ àwọn táà ń gbọ́ pé wọ́n hùwà bàjẹ́ iná wọ́n gbọ́ wà sí torí pé wọ́n gbọ́ wà sí náà ló fà tó jẹ́ pé tọwọ́ pálábá wọn bá ségi tán wọ́n ní ṣe èṣù ni sàṣẹ́ ìtì ẹ̀wọ̀n wípé èṣù ló ní ṣe ẹbí ẹ̀rí pó kéré nínú èèyàn tí ọwọ́ pálábá rẹ̀ máa ségi tó máa ní pé tọ̀ àmúwá ọlọ́run ni gbogbo wọn náà ìṣúná dálẹ̀ jù torí díẹ̀ yìí àti gbọ́wà sí ò nira àjẹ̀sí sọ́nà òdè nira ó rọrùn gan-an láti gbọ́ kíyàn náà dẹ̀ ká kíyàn sọ ó máa ń dùn lẹ́nu ṣùgbọ́n tó bá di ebi practical náà níṣẹ́ ṣó lè tẹ̀lé ohun tó ń sọ iṣá ṣé ọ náà lè tẹ̀lé ohun tó ń gbọ́ iṣá ṣó ń tẹ̀lé ṣó ń lò ṣó ń lápa ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí wáàsí tí wọ́n ń gbọ́ òṣìṣẹ́ nílé wọn kò ṣiṣẹ́ o ó dẹ̀ dáa kí wáàsí ṣiṣẹ́ nínú ìgbésí ayé wa kó má kàn yàtú pé akọ̀ ń gbọ́ lásán kọ̀nà kó jọ kó má ṣe ní ìbàlẹ́jọ́ kó má jẹ́ kó jẹ́ gbígbà àti sísọ rẹ̀ máa padà jẹ́ ìbàlẹ́jọ́ abú fún wa lọ́jọ́ sí akágbẹ̀sán rẹ̀ alikismus ní ìpínlẹ̀ kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a ń bábọ̀ wọ́n ni almuwalatu almuharrama almuwalatu almuharrama ìmúnilọ́rẹ̀ ayò ìbániṣe kòríkòsùn ìmúninímùlẹ́ni ìzẹ́gbé ghayrul kufuriyya tí kò sẹ́ni tó ṣe ghayrul kufuriyya tí ó sọ ẹni tó ṣe di pé ó ti di kèfèrí àwọn pàtàkì ṣàlàyé ẹ̀kan fún wa pé tí èèyàn bá ṣe muwalat pẹ̀lú àwọn èèyàn kan láwọn àyè kan lásìkò kan ó lè sọ ní di pé èèyàn ti kúrò nínú agbo ẹ̀sìn rẹ̀ bó ti tásàgèrè ó ti bọ́ sí agbóbò míì àti sàn àkàwélé yẹn fún wa àti àbárán ti ilé ìka padà sẹ́yìn lọ tún àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé ìta ṣe bí àwọn sẹ̀mẹ́lú sẹ́yìn ká lọ tún gbọ́ nígbàtà ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa alwala uwalbara ilé náà kó sí ọ́ndà alwala u ṣùgbọ́n wàlá u tẹ́lẹ̀ kò sẹ́ni tó ṣe bí kèfèrí ó kàn jẹ́ pé ohun tó ṣe haramu ní kò yẹ kó ṣe káwà gbọ́yé èyàn ṣe nǹkan tó jẹ́ haramu nígbà míì kò tí ìsẹ́ni tó ṣe yẹn di kó ti di kèfèrí tí ìdájọ́ nǹkan yóò bá dé lẹ́vù ti kúfòrò akílò kẹlìbí haramun ṣùrùbùlù khamri haramun azina haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tá a kàálẹ̀ yìí ọtí mímu ṣìnà ṣíṣe jíjẹ ajá àbí jíjẹ ẹlẹ́dẹ̀ lápẹẹrẹ gbogbo àwọn kan yẹ haram ni wọ́n ṣùgbọ́n mùsùlùmí tó bá ṣe kò sọ ń tó ṣe yẹn kò sọ di kèfèrí tó bá padà jáde láyé ó ṣeṣe náà fi jáde láyé wọn ka mọ́nà òtẹ́lì bí tó àti ọkùnrin àbóbìnrin tí wọ́n ti ṣe ránù ó wá kú síbẹ̀ àwọn èèyàn ni ó dẹ̀ sì kírun láàárọ àjọ kírun mọ́sí ni àwọn kírun ìṣe pé kí n kírun bọ̀ síbi tó ṣíwọ́ ọṣẹ́ sí ni ò dáa kí wá ní ìdájọ́ òfin ẹ̀sìn ṣáàlè ìsìn ṣáàlè kírun sí lára báyìí bẹ́ẹ̀ ni ó kú lẹ́lẹ́ṣẹ̀ ni kì í ṣe gbòrò ló kú sí kíndẹ̀ ṣe léjì tàbí máa sọ pé àwọn ẹlẹ́sìn ibi tó kú sí àwọn ni kí wọ́n lọ sìn kíndẹ̀ ṣe orí òkè ìgbàládé kan ló kóra rẹ̀ lọ tàbí máa sọ pé àwọn tí wọ́n já àwọn ẹlẹ́sìn orí òkè ibi tó lọ tọ́ àṣírí tó àṣírí tó tiẹ̀ ń yọ́ lọ rí àwọn ni wọ́n lò kú rẹ̀ àwa kọ́kọ̀ kan wá mọ́ ó kú sí bí ẹ̀ṣẹ̀ ni kò kú sínú kúfòrò so ṣẹ̀rẹ́ islam fàyè gbà wá ìpé ká gbé òkú rẹ̀ káwẹ̀ kakirun sí lára kádẹ̀ sún sí tí àwọn mùsùlùmí ká sún sí tí àwa mùsùlùmí mọ̀ wà láti kan náà wá wà tí yàn bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹran ẹ̀ṣẹ̀ tó kù ta sọ jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ò ṣùgbọ́n sẹ́ni tó ṣe di kèfèrí ìmúnilọ́rẹ̀ ayò ní ìta sọ pé haramu nìyí ṣùgbọ́n tí ò sẹ́ni tó ṣìṣì sí ẹ̀dì kìfèrí àkàwé yẹn ni wọ́n fẹ́ fún wa yìí ṣùgbọ́n tó bá ti pẹ̀kọ́ ní haramu ẹ má gbàgbé pé tí àwọn bá ti ṣe ó ti lẹ́tọ̀ sí ìyà ọlọ́run àfi man tarakahu yuthar ọmọ fọ́nàlá ó yẹ sẹ́hẹ́ pẹ̀lú àkọ́ọ̀dù ẹni tó bá fi nǹkan yẹn ṣẹ́ ilẹ̀ tí ò ṣe a máa gbalada pé kò ṣe ẹ̀ṣẹ̀ ní kíní yẹn ó dẹ̀ gbọ́ kò dẹ̀ ṣe yusuf agbalada ọmọ fọ́nàlá ẹni tó bá wá ṣe ń tiẹ̀ yẹ sẹ́hẹ́ pẹ̀lú àkọ́ọ̀dù òun ti lẹ́tọ̀ọ́ síyà torí ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ táà rí láwùjọ tí òsọ̀sọ́kúsọ òbá wọ́ owó lọ́nà haram gbogbo àwọn tó ń rí tó tí ó dá táwọn ẹ̀dẹ̀ ń ṣe tí wọ́n náà dẹ̀ ní àṣẹ́sì tí wọ́n náà lè ṣe ẹ̀tọ́lọ̀pàá kan lè mú ẹkú òṣeṣe tó mọ̀ ṣe kan jà wọn tí wọ́n ń ṣe lọ ẹ̀rọ opportunity ṣe náà ò ṣe ẹ̀rọ opportunity ó lè ò já oríṣiríṣi opportunity lórí ó túnṣà wọ́n máa sán ẹ̀rẹ̀ sàn ọlọ́run á máa fún ẹni ládá lórí ẹ̀ ṣèwọ́tẹ̀yìn àbá ṣe ẹni tó bá fi lè ṣe pẹ́rẹ́ yastahiqqu al-iqab ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run wọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀ ọ̀dẹ̀ tún wọ́n ọlọ́run kò jẹ́ tó fẹ́ jẹ́ ìyà níyà nínú wọn tẹ́nì kan lè bí pé kí ló dé kọ́ẹ́sẹ́sì tẹ́nì ibi lẹ́tọ̀ sí yà ọlọ́run òṣàbòsí fún ó jẹ́ níyà bí adìlìhì àwọn tó yá fi tó mọ̀ ọmọ kẹ́ tó fi sínú àjẹ́nà rẹ̀ tó fi sínú kẹ́ rẹ̀ ó ṣe léyẹn fún wọn bí fọ́dìlìhì àwọn ìhùnákà mọ̀ zọ́ọ̀hàrù wà á mọ̀ sílá mìnàlwàlá الذي هو ضد البراء الولاء والمحرم ilé tí a pé ìdàkejì albara'u ni ìdàkejì kíyàn pa àwọn ènìyàn ti pé ní àti èyí ò lè jọ ṣe àjọra èmi gbọ́ ọlọ́run lọ́kan ẹ̀yin pín ọlọ́run yẹlẹ̀yẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n tí a pé haramu lélẹ́yìí irú rẹ̀ afọ́ṣẹ́lára ìdí ìpé láàtọ́ kòrìjọ sọ́hìbòhò minal islam ẹni tó bá ṣe ń tàn káàlẹ̀ tàbẹ́ ṣàlàyé lónìí pẹ̀lú àwọn ayal kùránì tàbẹ́ múwá lórí èyí ẹniyàn kúrò nínú islam ọkànjẹ́ pẹ́lẹ́ṣẹ̀ ni kama sábàkọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ sókè nínú àkọlé ìdánilẹ́kọ̀tọ̀ ní ta fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa wàhíyà kẹfí rọ́tún ahamuha wọ́n ni tàdẹ̀ ń sọ ipò gan-an ṣùgbọ́n tó pàtàkì jù nínú rẹ̀ ta fẹ́ kọ́kọ́ yànnàná tó jẹ́ asìdẹ̀kọ́ ìnífẹ̀ẹ́ kèfèrí ó fẹ́ràn rẹ̀ ó o láìkí ẹni torí nǹkan kan tó pa wọ́n pọ̀ ló jẹ́ kó kàn láìkí ẹni yẹn irú ni yẹn to dẹ̀ wa láìkí ẹ̀ kì í ṣe kúfúrú ẹwọ́ ẹ̀ ló láìkí o ẹni yẹn fúnra rẹ̀ ló láìkí kí ni tó fà á tó fi láìkí ẹ̀ à ṣẹ̀rẹ́ islam ni pé líláìkí ẹ̀yẹ náà sẹ́ fífẹ́ràn rẹ̀ yẹn títa ọkàn rẹ̀ fún yẹn dídí ọkàn rẹ̀ pọ̀ mọ́ ẹni tó pín ọlọ́run yẹlẹ̀ yẹlẹ̀ tó pín nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run wọ́n ní haramu ni o èèwọ̀ ni ìyàtọ̀ ń bẹ láàrin pé èmi àti lágbájá àjọ ní tó pa àpọ̀tà àjọ fi já lájọṣepọ̀ ìyàtọ̀ ń bẹ ń bí pé in fact mo láìkẹ̀ gidi gan ó yàtọ̀ síra wọn náà wọ́n ní ìwà múrú èèyàn bẹ́ẹ̀ ní asìdẹ̀kọ́ qala ta'ala ẹgbọ́n tọ́lá ọba sọ nínú al-Qur'an ayà ilókù gúrẹ̀ já ọlọ́bàní la tajidu ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأجدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله أباني لا تجد قوما أين ما رأى من يؤمنون بالله واليوم الآخر كما نهى قبلهم بأقبا ودى قبلهم كيبا أين يريم وقجا يوا دون من حاد الله ورسوله قوة ذلك بأعوين tí wọ́n pín ọlọ́run yẹ́lẹ̀yẹ̀lẹ́ tí wọ́n sọ ọlọ́run di ọ̀tá wọn tí wọ́n ní ọlọ́run ọba wọn lódì tẹ́gbẹ́ tọ́lọ́run ọba wọn dá ni wọ́n sìn kó wá pé àwọn àwọn bá wá sọ di kòríkò sọ ara wọn tó ń gbọ́ kò ní jẹ́ pé ẹni tó sọ pé ọlọ́run ọba ọ̀ ẹ̀sìs abẹni tó sọ pé ọlọ́run ọba méjì mẹ́ta mẹ́rin ní abẹni tó mú nǹkan ní ìtọ́lọ̀ ń dá tó ń pèlú ọlọ́run kọ́ wá ní ẹniyẹ́ o à òun lè kú fún à èèyàn ó ní o à gbogbo tó gbọ́dọ̀ máa ní lẹ́mí nípa rúfihàn bẹ́ẹ̀ ni pé ibi kọ́lọ́ndẹ̀jẹ́kẹ́ ni yí dẹ̀ dẹ́ ah kọ́lọ́n kó dẹ̀ jọ kó dẹ̀ mọ́mọ̀ ṣàánú ẹni yìí bó ṣe lè wọ̀n kẹ́ni náà close mọ́ ẹ tó ah, ìbéèrè wa lè máa wáyé pé tó bá rẹ jẹ́ pò bí èèyàn ń kọ́ tó bá rẹ jẹ́ pò ọmọ èèyàn ń kọ́ na'udhu billahi min dhalik tó bá rẹ jẹ́ pò àbúrò èèyàn ń kọ́ tó bá rẹ jẹ́ pò ẹniyẹn blọ́ọ̀dù èèyàn ní èèyàn orí bíi jísí ó dẹ̀ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n ń ṣe èyàn dẹ̀ gbọ́dọ̀ máa fẹ́ràn gbogbo ẹni tó bá ti ń ṣe tọ́lọ́run tí wọ́n bá ní wọ́n kórìíra rẹ̀ ẹnu tí ẹ gbà tó bá ní kí ló dé kí ló ń ṣe tó fi láìkì òun mo fẹ́ràn wá ẹ̀ ìjọmọlúwà bí ẹwú mi lórí ṣùgbọ́n látara pé ò gbà fún bá tó dá ẹ fún ọlọ́run ẹ ìyẹn ni mo kórìíra ẹ fún yes ìwọ́lẹ̀ sọ bẹ́ẹ̀ ẹwà gbèsè tọ́lọ́n ti fún wa káwà tó máa bèèrè bèèrè yẹn lọ́wọ́ ara wa wípé sẹ́ni ẹ bá jẹ́jẹ́ wa ń kọ́ ọlọ́n ti fèsì ẹ̀ ọlọ́ni wọ̀lọ́wọ̀kánú àbá ahùn kódà káwọn ènìyàn jẹ́ àwọn bàbá wọn kódà kí àwọn ènìyàn jẹ́ wọn ọ̀yà wọn àwọ ahùn ènìyàn jẹ́ àwọn ọmọ wọn wọ́n fi àlàálẹ̀ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó máa láàlá o wọ́n fi àlà yẹn lẹ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ọmọ rẹ̀ ṣàbùdàmọ́nì kọ́ ni ọjọ́ pàdé lójú ogun ìgbà tí ọmọ padà gbà Islam bàbá ti sọ fún bàbá rẹ̀ yìí pé wọ́n rí lójú ogun ìgbà náà wọ́n sì jẹ́ kéfèrí bàbá tí ń ṣe Islam ẹni mọ́ rí lójú ogun bàtà kógun wá káyí mọ́ tàbí destroy ẹ̀yin mùsùlùmí tàbí lọ pàdé tí bá tún yẹ lè gan wọ́n rí mo gbà á tí kí bá ẹ̀kọ́ ni jẹ́ bàbá mi lóyẹ kí n sọrí ẹ̀ka lẹ̀ ni mo Abubakar ni èmi ò dẹ̀ wá rí ẹ̀ o kárẹ̀ ní pè mí rí ẹni má ti sórí ẹ kalẹ̀ ìfẹ́ tí mo ní sí yẹn sọ fún jọ ìnàkà kò dé lẹ́bùrú ilé yẹn ọ̀tá ọlọ́run ní ẹgbà yẹn tó ń gbógun ti tọ́lọ́run lórí ilẹ̀ rárá o mi ní fi ẹjọ́ o ti wà lójú ogun ẹ̀sìn ìwọ́ tí ó ń jà fún èṣù kéṣù bá lè jọba àwọn ń jà pé kí tọ́lọ́run bá lè jọba à ohun ṣọmọ rí mọ́ ń gbà yẹn ẹ̀sìrì báyìí nìsìn tẹ́lùmí bá tún gbélé bó bá tún rò èròkèrò ìwọ ni àti èròkèrò ara rẹ lọ́bọ́lọ́run fà ń jọ gbẹ̀rẹ̀ alkiyama bó ṣe rí wọn lọ́nà kò délẹ̀ burú ẹ̀ wọ́n tó sógun ẹ̀sìn bá bẹ́ẹ̀lẹ̀ kẹlẹ́gbẹ́ omẹgbẹ́ kọ́níkàlùkùnmọ́bí tó ń bè lọ́ngì sí àti ń fi ẹ̀jẹ̀ mi ní ṣe máa aw ikhwanahum ana kódà kó jẹ́ àwọn ọmọ àyà wọn ni wọ́n ń brọ́dà rẹ̀ ni aw ashiratahum kódà kó jẹ́ àwọn ẹbí rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ni ìjẹ́bọ̀ lẹ́bí rẹ̀ yẹn kò sọ di ẹni tó máa jẹ́ pé ó máa sọ pé ẹbí òun ni kó ń fílẹ̀ torípò ti jẹ́ bí ẹ̀ kó má sàn kankan kó má ṣe kankan òun gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rẹ́ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ tó ń jẹ́ kéfèrí olófinú hàn ló tún gbogbo ti fún tẹ́dọ̀ ẹ̀ fún ìmọ̀nì ẹ̀ yóò rò nǹkan ṣe ìmọ̀nì ẹ̀ akédè ò gbádùn bá fà náà ni ẹni tó close mọ́ jù tó mọ́ ìnà náà tú ẹ̀ ẹni tó pọ̀ lọ́wọ́n lóríṣiríṣi nǹkan ni ulaika kataba fi qulubihimul imana ọlọ́wọ́n bá ní àwọn tọ́lọ̀wọ́n bá ti pámánẹ́tì ìmọ́nì sínú ọkàn wọn ìmọ́nì ti rí ibi jókòó nínú ọkàn wọn àwẹni tí ẹ́ sí pé ẹni tọ́lọ́run òun ni ẹni tí máa ń mú wọn lórí ọ̀tá tọ́lọ́run òun náà lẹni táwọn náà kì ń kófẹ́ rẹ̀ sẹ́ni ntọ́lẹ̀ máa rò nípa ẹ̀ oníkọ́ máa pàdé àwọn ọlọ́wọ́ pé ọlọ́run jẹ́kẹ́ nìyí náà ọlọ́run bá jẹ́kẹ́ sójú ọ̀nà yìí ẹ̀fí máa mí tí ya ara ibi bàbá rẹ̀ ń ṣe ẹ̀sìn mí lẹ́yìn ẹ̀sìn ọlọ́run gbogbo tó bá ti rí wọn bóyá lọ kí wọ́n ní àwọn aṣàmà gbọ́n mi lójú abẹ̀rẹ̀ sí ronú pé ah bàbá yóò máa gbọ́dọ̀ lọ báyìí dádì ẹ̀ máa gbọ́dọ̀ kú báyìí mọ́mí ni ah kílẹ̀ fẹ́ lọ fi jíṣẹ́ fọ́lọ́n kílẹ̀ fẹ́ fi jábọ̀ tẹ́ kódá ní yóò délé kò débì kan kò kọjá bí tẹ́ wà yìí sẹrímọ́nì lásán lélé yìí mo bìlọ́ǹgì sọ́dọ̀ àwọn èèyàn kan lásán lélé tẹ́ ń ṣe yìí kò dọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ mọ́rí àbábúrò àbẹ́gbọ́n rí tẹ́ni rẹ̀ kán bá wà lójú ọ̀nà ilẹ̀ inú rẹ̀ a máa fi gbogbo àbàjẹ́ adẹ̀mà káànú ẹ̀ adẹ̀mà ronú tó bá pọ́nà kan wà tí a lè gbé ọ̀rọ̀ ẹgbà tí gbé sáyé ẹ̀ òfin ní rí bó ṣe ń rí tó wà fi máa mọ ọlọ́run lọ́lọ́run wọn náà ni tó máa pàtàkì lẹ́yìn ẹniyẹn tó máa kọ́kọ́ mójútó gbogbo ti orálẹ̀ fún ọkọ́lé fún òṣùwọ̀n oríṣiríṣi nǹkan mèremère fún ọba san olè bí àwọn ọmọ ẹ̀ dáadáa tàǹṣe síra wa nínú ẹbí tàǹṣe síra ní àárín àdúgbò àbí nínú ìlú àbí ní jẹ́ déèyàn sẹ́ déèyàn dáadáa ni ọ ṣùgbọ́n kò tó dáadáa kó bá bójú tó bá orí ti fẹ́ sí lọ́run báwọn ni òṣèlú kú sínú kúfù yẹn gangan gbogbo tó bá lè fi ṣẹ̀kún lọ́wọ́ fún un iye yóò tó bá lè náà ìyẹn ni àkọ́kọ́ tí a máa mójútó tó bá pé lóòótọ́ ló bá sọ pé ó fẹ́ràn ẹ̀gbọ́n ẹ̀ àbí ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ wọ́n ara lẹ̀ fún wọn kọ́lé fún wọn ọ̀dà mọ́tò fún wọn gbogbo eléyẹn kéré lẹ́gbẹ̀ẹ́ pé ọlọ́run bá lù ẹ́ lóní sábàbí pé wọ́n padà sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run dáadáa tó ń ṣe fún ẹ máa fi fa ẹ̀mí wọn sójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́wọ̀n ọba pé kán fún ọ̀pá ọláhì ẹ̀sìn tí mò ń ṣe yìí tọ́lọ́run tó dá yàtọ̀ ọ̀run làbọ̀ wá lọ́nà pé ká ṣe àtẹ̀yìn náà ó ló jẹ́ kí n mọ̀ pé pàtàkì àfi kí n ṣe dáadáa sí jẹ́ máa yẹ wọn bẹ́ẹ̀ títí títí bá ti ṣe dáadáa àtọ̀pẹ́ ọlọ́run ohun mi kẹ́ sin lọ́run ọ̀láhìn tó mo fi túrẹ̀ ẹ̀ tún ṣe dáadáa yẹn sí kẹ́ máa

wọ́n padà change kí ṣe lẹ́yà àwọn ànábì ọlọ́run nìkan nínú ìṣẹ̀mí dáńdò lọ́wọ́ iná ọmọ ẹwà kan àṣìjọ kí sọ́lá fi jùmọ́ àbí ìlànà ni ògbóǹtarìgì onífàní nígbà kan tó mọ̀ tààrà tó mọ̀ tààrà ṣùgbọ́n lónìí mashallah lọ́dà àwọn ìyàwó rẹ̀ ẹlẹ́hà ni wọ́n so bọ́lọ̀ ṣe ń ṣe ètò ẹ̀ nìyẹn má jà kan lórí èèyàn kan yìí pé mi ò lè rí ara mi sí àwọn ilé làwọn máa ṣe wà sí fún ọ̀nà àwọn ilé ti jìn bọ́lọ̀ náà rẹ̀ jìn lọ àìmọye àwọn èèyàn tí ẹ̀pọ̀ náà wọ́n ti jìn lánàá ṣùgbọ́n lónìí alhamdulillah ó lè jẹ́ ya ó lè jẹ́ bàbá ó lè jẹ́ gbọ́n ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ ọ̀rẹ́ ẹni yóò kó jẹ́ gbogbo ẹni tọ́lọ̀ bá ti ní kó láǹfààní àti lè bá sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tọ́lọ̀ bá ní kó máa ṣe dáadáa sí ẹ̀sìn ní kó kọ́kọ́ jẹ́ kó jẹ́ èrè tó fẹ́ jẹ padà lọ́dọ̀ wọn wọ́n máa ṣàdúrà pé kó ṣe ọlọ́run níbi kú pa ẹbà kíníkọ ṣẹ́rí gbogbo àdúrà yẹn mo ti gbọ́ ọlọ́run àgbà ṣẹ́rí tó ń wù mí jù lára yín ni pé kẹ́ máa sin ọlọ́run ọba yín ìyẹn ni ohun tí inú mi máa dùn sí ìyẹn ni ohun tí gbogbo wàhálà ń tẹ́mí náà ṣe fún yìí tí òfin ní padà jẹ́ sáṣìdá kò yẹ gbígbà tẹ́ bá tẹ̀ tún sí mọ́ bóyẹ̀ mi ní kọ́kọ́lọ̀ àbẹ́yìn ni a máa pàdé ara wa níjọ̀gbẹ̀rẹ̀ káwọn pẹ̀lú dùnmí ta máa láǹfààní àti dìdì mara wa ṣùgbọ́n láìjẹ́ bẹ́ẹ̀ tó wẹ́ gbígbẹ́ tí ń ṣe lọ ìdíjẹ́ fi padà sọ́dọ̀ ọlọ́run à tọba tó lẹ̀mí bá gbà àti kún gàrí nìyẹn o kódà mi nílé fọ́ọ̀kan òkú yín ẹ́ kílómìn bó ṣe rí mi nílé ṣàdó àpọ̀ ọlọ́run kẹyìn ọlọ́run gẹ̀yìn ọlọ́run fi ìsinà ọgbà àdẹ́rà àdìjẹ́ ah ṣó lè ni ah

àfikún ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀ wọ́n náà àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọlọ́wọ́ bá ní àwọn ẹni tí mọ́ni ti jókòó sọ́kàn wọn tọmọ táwọn wá ṣe láyé wa ayyadahum bi ruhin minhu compared to mùsùlùmí ẹlẹ́ tó wọ́n fa ẹran ọdún fáwọn tí wọ́n ń ṣe ọdún tí kìí ṣe ọdún ọlọ́run ó ní tòun ohun ṣẹ́lákátá kìtì o òun náà nílọ àwọn ọmọ òdẹ̀ nílọ ṣùgbọ́n lọ́dọọdún ti náà bí mẹ́ta bẹ́ẹ̀ kọ́lá tó fẹ́ kan lé àná ọba ti pè ohun òun ti rí wọn pọ́n kéje mùsùlùmí kò tó fọ́mọ wọn ṣe wọ́n gbà àsìkò ọdún wọn o máa rẹ̀nà fún wọn àbàtà ló ń ṣe yẹn ìwọ́n náà ti lọ́wọ́ nú ẹ̀ ẹ ti jọ ṣọdún yẹn padà róòlù tó plé bẹ̀gàn róòlù tó lágbára ni ọ̀ràn ló dá yìí <laughs> ọtún tẹ̀jẹ́lẹ̀ fún nǹkan mí sagbọ́dọ̀ jẹ́ kó yí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lèmí máa ń fẹ́ ṣò ìjọmọlúwàbí ìjọmọlúwàbí tó fẹ́ ṣò gbé sórí òṣùn ẹ̀sìn ọlọ́run ọba wa ṣó wọlé kó máa lẹ́jẹ́ pé the man is good kó máa lẹ́ pé o eh, ti kó sínú kúfùrù tó dẹ̀ fura ayádẹ̀ máa ń yẹn pé tàbí wá láìkì mr alágbájá nìyẹn tàbí láìkì ọkọ̀ alákàlà káṣègbè bó ṣe ń sínú ọtún ń wo yẹn ah onú rẹ̀ ẹran táwọn fi ń ṣe kéré o ẹran tó fi ń ṣe ọ wọ́n rà ọ̀rọ̀gọ̀ ẹ̀jẹ̀ tí táwọn ṣe ti dọ́njò ní olóra akúrẹ́sì méjì lóra fáwọn àtòróró kẹ́gì lákan ó rẹ̀ 400,000 naira sórí ẹ̀ kò wá lóòtọ́ ya ìyàwó ìdẹ̀wọ́ wa ọmọ ẹ̀wà o ṣùgbọ́n ọ̀sán táwọn ṣe síkìn ah ó fẹ́ kọ́ lè sọ pé ó náà ni tó bá tún bá dídá ẹ̀ débi irú eléyìí àá ò dáa o ò <laughs> dáa tó bá rẹ̀ ní sọ fún ẹ pé ò dáa olù ti ń gbẹ́lẹ̀ nìyẹn ò dáa <laughs> sòtórí díẹ̀ yìí afẹ́ká gbẹ́sìn yìí ẹ̀sìn ọlọ́run ọba kò wọlẹ̀ rárá rárá kò wọlẹ̀ sòwọ́n ní sáìdì ẹ̀ ويدخلهم جنات تجري من تحتها الأنهار الله نو هذا ما في عمي يبيع وسنوى الجنة الجنة وني إلي ساكري مدون الشنة بيري torí kí ni lọ fi máa lẹ́sọ sálìjẹ́nà ní ti torí pé wọ́n wẹ́ sí wọ́n lẹ̀ fún bàbá wọn tí kìí ṣẹlẹ́sìn wọn fún ìyá wọn tó ń sin tọ́rọ̀ ń dá ọ̀wọ̀ wẹ́sìn wọn lẹ̀ fún dáadáa tí wọ́n lè ṣe gẹ́gẹ́ bí ọmọ sóbì wọ́n ń ṣe tó bá ti dédé alátẹ̀sìn wọ́n jẹ́ pé wọn pé dáadáa aláìkíntẹ̀ ń ṣe ẹ̀mí ògbá tí ní ìgbà tí torí pé bàbá sọmọ ní túnmọ̀ ṣe fún ìyẹn tí kì bá ṣe lè yẹn wallahi alazim mi ò lè ṣe ṣe ò wá láìkí yes

àwọn onímọ̀dárí kan àwọn oníorí ìṣiṣi gbé kú dé nǹkan kan tẹ́pin tó gbójúlé ní ogun abẹ́nu gọ̀ǹgọ̀ ọlọ́ni gbogbo bí tí wọ́n bá ti dé o la yuflihu ọlọ́ni wọ́n ní ṣoríire ṣùgbọ́n ọlọ́ni sọ bẹ́ẹ̀ ah wọ́n wá sọ fún wa pé ṣùgbọ́n sọ pé gbogbo ẹni tó bá ti ń kírun ní jèrè ìyẹn náà rí sí lọ́dọ̀ jẹ́ náà ìtọ́lọ̀ tí wá sọ nìyẹn nípa ẹni tó bá ti ń ṣe ohun tó takò tó wọn ọlọ́run ọlọ́run kò sérè ìjẹ fún wọn torí ìdí èyí máa máa sọ pé torí pé o fẹ́ kí àwọn èèyàn rí ẹni rẹ̀ ní tí kò ń ṣalákatakìtì kò wá mú ẹ̀sìn ẹ kò máa wá tójú ẹ̀sìn ẹ bẹ̀rẹ̀ àtòjú ẹ̀sìn ẹ̀bẹ̀ ní ẹ̀rẹ́ o ọlọ́run alìjánà ń bẹ fún gbogbo orúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bákanáà ọlọ́ni radiyallahu anhum wa radu anhu ọdí bákanáà yẹ́dùn ọlọ́run bá kó tí máa bá wọn ọlọ́run bá tún yọ́nú sí wọn lẹ́yìn fún wọn so nínú tọ́lọ̀ tún máa sọ fún àlìjánà ni pé ridwani fala askhatu alaykum abada ìyọ́nú èmì ọlọ́wọ́n ọba kó máa bá yín gbé láti ní ìlọ èmì ọlọ́wọ́n ọba ní bínú sí láìlẹ́ torípé ọlọ́wọ́n bínú sáyé ṣètọ́nì ló fi ní kó jáde kúrò nínú ọgbà àlìjánà ó ṣe ń tọ́lọ̀ fi bínú sí ni gbogbo ẹni tó bá ti wá padà wọ́n dá àlìjánà yẹn lẹ́yìn tí ṣètọ́nì ọlọ́wọ́n wọ́n wá sọ pé ìyọ́nà ọlọ́run bá kó bá bá gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ohun òtún bínú sí yín ma kó wá ṣe nǹkan kan tọ́lọ́run fi wá bínú ó tún wá gbé e jáde ń bẹ̀ kò sí ìyẹn mọ́ sí ẹ̀wà ti wọ́ bẹ̀ ẹgbẹ́ta bàbá ní àìdáàlì jọ́nà kárí kọjá ibi àrí ìlàdé ọ̀rọ̀ bù ṣe ibi àrí ìlàdé ọ̀rọ̀ bù ṣe tí a wá ti dé láti jọ́nà èèyàn tún jáde mọ́ àìdáàlì jọ́nà ká jáde mọ́ tí a wá ti wọ́bẹ̀ èèyàn jáde ma kọlọ̀kọ̀ ṣe wá lọ́mọ alìjẹ́nà ọlọ́wọ́ bá sáàpù wíwà alìjẹ́nà gbogbo orúfẹ́ ẹrú lẹ́yìn náà tó wá ṣàlàyé pé wọ́n máa bẹ nínú alìjẹ́nà ẹ gbére tí wọ́n ní jáde ń wọ́n láìláì kọlọ̀ ṣe máa <clears throat> àwọn ẹni tó wà lójú ọ̀nà tọ́lọ́run rẹ̀ o àwọn ìjọ tọ́lọ́run rẹ̀ o àwọn tó ń ṣe tọ́lọ́run bá fẹ́ ni òun ọlọ́run bá ń ṣàlàyé rẹ̀ yìí o ala inna hizballahi humul muflihun ala ní àwọn àwọn ẹni tí wọ́n ti ṣoríire tí wọ́n ti jèrè بكنا والمودة غنان المحبة قال الله تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذا قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أنا أبني قد كانت لكم أسوة حسنة في إبراهيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم ọlọ́nà àwòkọ́ṣe dáadáa ń bẹ fún ẹ̀yin tẹ́fẹ́ ṣoríire tẹ́fẹ́ wà lè jẹ́nà èmi àti ìrọlọ́ ń darí ọ̀rọ̀ sí yẹn Ibrahim tí ṣe bàbá gbagbo. àwọn bàbá wa tàná máa mọ́ sọ àwọn kan torí ìtàn tí wọ́n gbọ́ nípa àwọn ọmọ ọmọ nítorú àwọn ọmọ bí ò sí ní jẹ́yàkúyà àyàn sọ ọmọ ní Musa tọ́rọgbọ́ pé akíkanjú èèyàn ni tó dẹ̀ dúró ti tọ́lọ́run tó dẹ̀ gbóná ojú Firaun tó ṣe wà tó bí Firaun Musa àwọn agbègbè Musa àfà Musa láti kékeré náà tí wọ́n wà Musa ẹ̀lúmínà ọmọ ọmọ sọmọ rẹ̀ àwọn bàbá yá sọmọ wọn ní Ibrahim ọgbọ́ta níbi Ibrahim bàbá gbàgbọ́ gbogbo oríṣiríṣi tó rọ̀ mọ́sàn ẹ̀ ni wọ́n ti gbọ́ àwọn amójútó tó kó lè wà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àníyàn dáadáa tọ́pọ̀lọpọ̀ bàbá yẹn máa fi ń sọmọ lórúkọ ńgbà náà máa ń padà ńlá palí nínú gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orúkọ tọ́pọ̀lọpọ̀ bí ń sọ lónìí orúkọ tó unique orúkọ tó special orúkọ tí ò kọ́mọ̀ tí ò gbọ́ rí <laughs> ẹ̀kọ́ ẹ̀ mọ́ lórúkọ Assad ó túnmọ̀ ẹni ẹni ẹnìkan náà ń jẹ́bẹ̀ túnmọ̀ ẹni lion ẹni torí pé wọ́n rí porúkọ kò fi bẹ́ẹ̀ kọ́ mọ́ àwọn èèyàn fi bẹ́ẹ̀ jẹ jẹ orórò kan sọ̀hábà ńlẹ̀ asádù fẹ́ sọ kìnnìún so torí díẹ̀ aṣọ akẹ́kọ̀ọ́ náà bí ọdún mélòó kan sẹ́yìn ilé tí mọ̀ sọ n'a ti pẹ́ gan inú lẹ́mẹ̀ yìí náà ni àwọn náà pàápàá ti ń àbá wọ àwagan àrísùn morúkọ a ní àbúrò àwọn kan ló wà ní UK bóyá UK àbí Amẹ́ríkà mi wọ́n ló wà lọ́dún náà olùsọ pé nìkan jẹ́ orúkọ ẹni street àwọn olùwà sẹ́ǹjẹ̀ pọ́n dẹ̀ láìkí orúkọ ẹni tó bá dín gbọ̀m náà orúkọ eléyàn ìṣorúkọ mùsùlùmí ó kàn dún bí orúkọ ìsìláàmù ni ìṣorúkọ kò nítumọ̀ pápá àti ń dààmú lórí ẹ̀ láti ẹ̀ka yìí orúkọ eléyìí ò nítumọ̀ bákan méjì yìí yíya kẹjẹ́ káwà sọ ní káfínlá orúkọ kẹ mú kan nú ẹ̀ kẹ kábáyé ànáwùsẹ̀ àbí kẹ káwà ṣíwà tuntun wa ká máa lọ kẹdẹ̀ ànáwùsọ̀rúkọ tí ẹ fẹ́ sọmọ yín fúnra ara yín kọrí pé kì í ṣàwàdà bá yín kéde ẹ̀fẹ́ sí ìgbára ayé so a ní ìjẹ́ ká gbọ́ ẹ̀sìn wáyé ọlọ́run ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún wa látara bàbá ńlá wa Ibrahim alayhi salatu wassalam walladhina ma'ahu àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ṣẹ̀sìn ọlọ́run nígbà náà kí ni àwòkọ́ṣe dáadáa tọ́lọ́run ló wà fún wa ọlọ́ni ìdẹ̀kọ́lú liqawmihim nígbàtí nígbàtí wọ́n jọ ń sọ fún àwọn èèyàn wọn tí wọ́n jọ ń gbé ìlú tọ́jọ jẹ́ bí tọ́jọ jẹ́ ara tọ́jú ojúlùmọ̀ ń gbà náà wọ́n sọ fún wọn wípé inna bura'u minkum wọ́n ní àwa ò àwa jáwọ́ abọ́ọbọ́sẹ̀ kúrò lára yín wa mimma ta'buduna min dunillah àti kúrò níbi nǹkan ní ìtẹ́ ń sì lẹ́yìn ọlọ́run ọba yìí àwa ò patisẹ́tì ń bẹ̀ àwa ò ṣe o mùsùlùmí kí lé tó lè dìklẹ̀ fún àwọn fámílì ẹ̀ pọ̀ bá wọn ṣọdún eégún bá wọn ṣọdún òrùmọ́ kí ló ń bẹ̀ lẹ́rù ní ò ṣe jẹ́ ní ò ṣe èwo ni kí a máa parabulate èwo ni kí a máa wá àwọn àwáwí kan fún wọn pé ṣe ẹ̀mì ìrùkú máa wà ráàdì lọ́jọ́ yẹn wọ́n pẹ̀ síbi fìdáwò wọ́n sọ pé Ah, ah, ó dà kí mo fẹ́ ní pàtí kan jẹ́ yẹn ó dà mo fẹ́ lọ bí kíní kan jẹ́ ó dà mo fẹ́ lọ fún check-up sọ fún ọ pé ò wá ó ń ṣe ẹlẹ́bí wà láwọ́ jáde máa ṣe àti sòdodo fáwọn èèyàn kí ni èèyàn fẹ́ ṣe fún ẹ mi ò kí ń ṣe nǹkan báyìí bó ṣe lẹ́kẹ́ náà tóbi tó mi ò ń ṣe náà èyàn dẹ̀ lè tẹ́ ló ṣì tọ́lọ mọ̀ bá ṣe tán àti fòṣì táẹ́ já lójú já kó yé wọn ẹmìkẹ́lẹ̀ mi máa lánú sọ̀rọ̀ wọ́n fi máa ń fi lọ́kúlọ̀ lọ sí átúnṣe máa tún fi lọ ẹ́ ó dágbọ́n wọ́ ẹ̀sùsù fún wọn ó ṣe lọ́dún yìí tó wà lọ́dún tó ń bọ̀ á fi lọ ẹ́ gbogbo ẹ̀sùsù lélẹ̀ lọ́wọ́ nínú fámílì ẹlòmínà á fi lọ ẹ́ ọgbà ṣe òkú wá owó àwábí kan sọ fún wọn tó fi gbá ebi wá ṣòkú yẹn lọ ẹlòmí láti gbé wá ó kàn sọ́rọ̀ ẹlẹ́nu ni ó wá sọ́rọ̀ ẹlẹ́nu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sọ́rọ̀ ẹlẹ́nu lẹ́ẹ̀kan pass information fúnra wọn àgbà ó tí náà kì í ṣe ẹ̀ẹ́ tí má dàrí láàmù owó tó má fi wọ́n mọ́tò gbá ọ̀dọ̀ tí ẹ lọ yẹn kò ní ìrà kò ń ṣe o má ṣe pè yìnbá ìtì ẹ̀ ẹ́ jẹ́ kọ́ Ibrahim àtàwọn èèyàn wọ́n dìdí dìklẹ̀ fáwọn èèyàn ni inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah àwa yọwọ́ yọsẹ̀ kúrò lára ayé àti jẹ́ ń sílẹ̀yìn ọlọ́run àbáyín lájọṣepọ̀ kankan pẹ́lẹ́kàlùkù dúró lórí ọwọ́ ẹ̀ lakum dinukum waliyadin ṣùgbọ́n níbi ẹlẹ́sìn dé kíkọ́ wá jó lórí ọwọ́ ẹ̀ àwọn náà dẹ̀ ní kìí pé kẹwàá bá wa ṣe léyá àbí ìtùnà rẹ̀ sọ má fìtí náà lọ́wọ́ má ṣùgbọ́n tàbá fẹ́ ṣèpàdé mọ̀lẹ́bí kò sí pọ́lẹ̀mù àjọ máa pàdé tàbá fẹ́ ṣe mítìn níbi iṣẹ́ kò sí pọ́lẹ̀mù àjọ pàdé àjọ máa tẹ́ni mítìn ni àfẹ́ṣe mítìn láàrin ní community kò sí problem àwọn náà ń bọ̀ mítìn àjọ máa pàdé bẹ̀ ìwọ́n tó bá ti dé bí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé kó ní kàrùkù dúró lórí ọwọ́ ẹ̀ anábì Ibrahim ó sọ fún àwọn èèyàn rẹ̀ ohun àtàwọn tí wọ́n gbà fọ́lọ́hun tí wọ́n jọ ń ṣẹ̀sìn ẹni kàrùkù dìklẹ̀ fún torí pé ohun tó nọ́mà kó ṣẹlẹ̀ náà nìyẹn òun náà ní tẹ́lẹ̀ ń bẹ ìwọ náà lẹ́rù tó fi fẹ́ voice out majority àwọn èèyàn tí wọ́n bá gbọ́rú ilé ìjọ tó bá tọ́jáde lẹ́nu ábẹ̀rẹ̀ sí bẹ́ ṣọ̀tá ábẹ̀rẹ̀ sí bínú ẹ̀ ìwọ fúnra rẹ̀ ní kò ti prepare máa ìjà rẹ̀ pé ìyẹn máa ṣẹlẹ̀ ti fúnra rẹ̀ prepare máa ìjà rẹ̀ kọ́dà ẹni tí ò bá bẹ́ ṣọ̀tá lórí ẹ̀ gan ah, mọ̀ pé èlé tẹ̀wá yàtọ̀ mí tẹ̀wá ẹ̀sọ́ náà ní bá mi ṣọ̀tá mi ẹ̀sọ́ ní sọ̀rọ̀ sí mi tẹ̀ ní lórúkọ oríṣiríṣi orúkọ torí ànábì Ibrahim àtàwọn èèyàn rẹ̀ ti fi tí ẹ máa dára wọn kalẹ̀ pé a ti mọ̀ pé sọ yìí àwọn náà ti mọ̀ lè tiẹ̀ àwọn náà dẹ̀ ti àti ṣetán pẹ̀lú ẹ̀ ẹni tó bá pàdé wa ní ní tó bá kí wa àwọn náà ẹni tí ò bá kí wa tí ò ta sí wa kò ní wa lára àwagán rí ti bẹ́ẹ̀ àti mọ̀ pé tí àbá ti ń ṣe tọ́lọ́run gbogbo ẹni tó ń ṣe tèṣù kò ní láìkì èèyàn àwa náà láìkì yín wàbádá baynana wa baynakum al-adawa wàbádá baynana wa yẹrẹ <laughs> wa sọ fà ánà wa mú wa wá fẹ́ sọ àti mọ̀ pé láti sin lọ́ta ti declare fún yìí àwọn pọ́ta ti bẹ̀rẹ̀ àwọn pé ìbínú ara ẹni ti bẹ̀rẹ̀ àwọn pé ẹ ti kórìíra àwọn náà ti kórìíra yín tó bá pín tẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n tẹ́ bá gbà pé kẹ́bí má bàjẹ́ pé ní máa ṣe tiẹ̀ kẹ má dẹ̀ fa wàhálà àjọṣepọ̀ tẹ́fìmà gbà pọ́kàn ṣiṣẹ́ lọ́lọ́run ìgbà náà ni ìrẹ́pọ̀ tímọ́tímọ́ ló lè padà wà ilá so àlá tiwa o báńdì tiwa àti kírètì bàríà o alhaji demarcation ti wà báyìí oníkálukú gbọ́dọ̀ kọjá ayé ẹ̀ sí ọ̀dọ̀ ẹlòmíì ọwọ́ ni ilá qawla Ibrahim

ṣùgbọ́n sympathy tó máa ń wà látọ̀dọ̀ ọmọ sóbí o náà ní jẹ́ kí n sọ ilé yìí o Rabbana Rabbana alayka tawakkalna ọlọ́run wọ́n lágbára lè o wa ilayka anabina ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run náà la máa ṣẹ́rí sí lọ́jọ́ kan tó ń bọ̀ táà ní sí wa naa ni ìtànàbí Ibrahim sọ wípé wọ́n máa wá àforíjì fún bàbá wọn aléhìsọ́láàtì ọ̀sára wọ́n ní ìgbà tí anábí Ibrahim padà tọ́lọ ń padà fi hàn sí pé bàbá rẹ̀ ó ní kèfèrí falamma tabayyana lahu hmm, annahu aduwwun lillah tabarra'a ìgbà tó padà kílẹ̀ sáré wà Ibrahim pé ah ọ̀tà ọlọ́run bá ní bàbá rẹ̀ bàbá rẹ̀ padà sínú tó fi jáde láyé àní Ibrahim ṣe kí ni ó padà jíwájú sẹ́rẹ̀ náà kò padà tọrọ wà makana sigfar Ibrahim náà mùtúnrà ṣáyà ẹ̀yìn hufazu ramilisi ni makana sigfar Ibrahim li abihi illa li amma

إلا جاء معهم يوم القيامة النبي صلى الله عليه وسلم حديث يا أبو يعلى أنا وشي أبوار إنه أو حديث وإليه لا لا فيها وسنده صحيح رجاله رجال الصحيحين وأنا عفات وأن حديثي وأنا عفات وأن حديث صحيح بخاري صحيح مسلم أو فين فين اللي فوايك حديث eré tí ó lálàáfíà ni ọtún wá jẹ́ kama ikú wà láhù tórókò ọkọ́rọ́ mọ̀ṣẹ́wáhì ó dẹ̀ náà ọjọ́ ọ̀nà mẹ́ta àdéfẹ́ tún fi gbà wá àtàwọn àdéfẹ́ mìíràn ilẹ̀ tó wá ń fi rinlẹ̀ fún wa pé hadith ta kàyé hadith tó lálàáfíà kí ni túnmọ̀ illa jaa ma'ahum yawm al-qiyamah àbí kó yẹ kó wà tí wọ́n ní wọ́n jọ máa díjẹ̀ gbẹ̀rẹ̀ al-qiyamah tẹ́nì kan bá ti fẹ́ràn àwọn èèyàn kan wọn tẹ̀pọ̀ àwọn olólùfẹ́ àwọn èèyàn tiẹ̀ àkọ́ àwọn èèyàn náà máa sọ pé mo mọ àwọn èèyàn tèmi ni wọ́n yẹn àwọn tẹ́jọ gbátíra yín dáadáa yẹn anábì sọlọ́lá sọ pé ìwà àti wọn náà lẹ́jọ máa kọ́wọ́ ní ìjọgbẹ̀rẹ̀ àkíyàmà ibi tó bìlọ́ǹgì sí nìyẹn <laughs> àwọn wọlé àwọn èèyàn ti ẹ ẹ̀hẹ́n ìmọ́ọ̀mù ọ̀rẹ́ pásọ̀ ìmọ́ọ̀mù ọ̀rẹ́ bàbá aláwọ̀ àbónífá ìmọ́ọ̀mù ọ̀rẹ́ ẹgbẹ̀jì ẹlẹ́ha ọ̀rẹ́ ọmọ olóṣòó ẹgbà àti wọ́n jọ máa jíjọ gbẹ̀rẹ̀ kìyàmà ní ibi tẹ́ bá ti jọ jọra yín wà ṣàlàyé tó fi jẹ́ pé àwọn ọkọ̀ tí ẹ ń fà máa ojú wà tí wọ́n jọ rí tó ṣe ti yẹ wà báyìí nìsìn ìtumọ̀ rẹ̀ ní pọ́nfẹ́ kó ní kálukú kó dúó lórí ọwọ́ ẹ̀ tí ó dẹ̀ fàjà kò fàtà kò fàjà kò fàtà ká má kó bára wa ní ṣe bó bìlífù nínú tèmi ṣe ẹ kó má jẹ́ kí n fi tèmi kó bá àwọn tó bá jẹ́ pé bìlífù ẹ̀ ní pé tí mò ń ṣe òótọ́ <laughs> so wọ́n náà má fi jẹ́ kó bá mi torí pé mi ó dé mi lójú pé ohun tó ń ṣe òótọ́ kó má tó fi kó bá àwọn ọmọ mi náà ìtumọ̀ rẹ̀ nìyẹn والواجب على المسلم بغض جميع الكفار والمشركين وأن تجي أنا يقول أن تلوه سبحانه وتعالى tó dẹ̀ gbàpọ́lọ̀ yẹn kan ọba tó dáhùn tó dẹ̀ lẹ́tọ́ àti máa sìn ọ̀nà pé inú ọgbọ́dọ̀ dùn inú ọgbọ́dọ̀ dùn sí nǹkan mí tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run àtẹni tí ń sìn inú ọgbọ́dọ̀ dùn sí ẹni tó bá ti fẹ́ràn ọgbọ́dọ̀ tún ẹni tó bá ti fẹ́ràn òdodo kò tún gbọ́dọ̀ láìkì irọ́ torí ẹni tó bá ti láìkì irọ́ kò lè láìkì òdodo láíláí ìkan ló máa dúró sẹ́ẹ̀mí ẹni méjèèjì kò bára wọn dọ́gba ṣíṣe wà báyìí nìsìn ọ̀hún ni máa fi nǹkan méjì ròyìn èèyàn lẹ́ẹ̀kan náà àbíkọ́ ẹ̀pẹ́ kan bẹ̀rẹ̀ ṣe rí yẹn ó ní bá bá ńlá kú ahun kẹ́dẹ̀mọ́ wà wo ó láwọ́ ìrọ̀rọ̀ ah. wọlẹ̀ ń sọ yìí nǹkan ṣe yìí ẹlò ní bá bá ńlá kú ahun ẹ̀tọ́ wà ló láwọ́ ikán kó lílẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀mí a máa kọ́ ni ẹ̀mí a máa rìjẹ́ ti ẹni gbogbo tó lè fẹ́ lára ẹni ẹni pé kó bá ti ṣì tọ́lọ́ndẹ̀rẹ́ kanṣo náà ní ojú òpó kanṣo ni ti ṣì oríṣiríṣi eh, ojú tórókù ní títí ẹ̀ sóbòlò ní tó bá ya ilé tó bá rí kó wà irí tẹ́tì ò lè ṣeré ò áyíwọ́kẹ̀ ah, ma láìkì ìjó ó lè jẹ́ ti bí jó ló ma gbà wọlé sí wà lára ibi sẹ́rímọ́nì o ma láìkì kó ma mẹ́kọ̀ o ma ṣẹ̀ hẹ́n ó lè jẹ́ ló ma gbà wọlé sí lára tó bá tó kó o tẹ̀ láìkì yẹn ṣètọ́ so another one tún wà so yẹn ò ní láti máa kankan wákàn jẹ́ wákàn jẹ́ ẹni tó kírítínká <laughs> ṣètẹ́nà akọ̀ fún dúró díẹ̀ ń bí ilé yẹn náà ni akọ̀sọ̀ pé o bílíf ní kankan ẹ̀ ṣètẹ́nà tó ń fẹ́ tó ń níbi ṣe náà ni tó ń fẹ́ gẹ́nì ní ara mú nìyẹn ya oríṣiríṣi ọ̀nà kalẹ̀ pé òun kẹ̀ á sọ ó dẹ̀ ní followers ní mọ́bọ̀ yí fẹ́ ló ní followers láyé tó fẹ́ ní tó ṣètọ́ ni ẹgbọ́n tí wọ́n ń sọ pé àwọn ní followers lórí tiktok ní followers lórí facebook ní followers lórí kíní kan gbogbo followers tó ní wọ́n bọ̀ lẹ́yìn followers ṣètọ́ ni ni tó ní gan rẹpẹtẹ mo ṣe wá lè ń káwọn ọmọ lẹ́yìn rẹ̀ pọ̀ tó yẹn kò tọ́nà wọn tọ́nà ọlọ́run ọba jẹ́jẹ́ gbẹ̀rẹ̀ kí á mọ̀ kí mẹ́ àti ẹ mákàn sí nínú wọn ni kọlọ́mọ́ yẹ kí mẹ́ àti ẹ wà nínú wọn trípọ́lọ́ náà máa bèèrè lọ́wọ́ náà jẹ́ náà yí pé halimusalad ṣó ti kún ṣó ti wà àpé àti bà nǹkan jẹ́ ó rọrùn ju àti tún nǹkan ṣe lọ ilé táwọn kápẹ́ntà bíkìlì àwẹ́dà gbogbo wọn tí wọ́n ń dààmú tí wọ́n ń kọ́ tọ́ lè fi oṣù mẹ́ta oṣù mẹ́fà mọ́dàndà tọ́ lè máa fi kọ́ láti dáwó tọ́bá ti rí irinṣẹ́ ìgbàlódé tán fẹ́ fi wó kò gbàmọ́ tó fẹ́ wó ní wákàtí kan débìtà <laughs> fẹ́ sọ pé gbàmọ́ lódìí jẹ́ iṣẹ́ ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iná kó fẹ́ jó nǹkan ọlọ́mọjà àríwá náà ẹ̀rọ àwọn ọjà míì tí náà máa ń jó àwọn ẹ̀yà lọ́jà ẹmọ yóò ọdún tí wọ́n fi kọ́ àwọn ìsọ̀ yẹn oríṣiríṣi wàhálà tí wọ́n ṣe àwọn adẹ̀ kúrò ní ìsọ̀ adẹ̀ lọ sí ilé ọ̀sán ọjú ilẹ̀dẹ̀ mọ́bà yìí ẹ̀rí tó iná dẹ̀ destroy nǹkan billion láàrin ìṣẹ́jú kékeré ugbàlẹ̀ bàjẹ́ ẹwà tí wọ́n bára wọn jà káàkiri láwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé ẹwà gbogbo tí wọ́n ti fi years tí wọ́n ti fi kọ́ pẹ̀lú irí bírí owó ẹwọ́ ṣe ń destroy ẹ̀ tí wọ́n dẹ̀ máa dúró nílùú wọn tán máa fi nǹkan ọjà olóró ránṣẹ́ láti bíi don ti bete kini ti máa ní thousands of kilometers tó dẹ̀ máa lọ destroy nǹkan tí wọ́n ní kó lọ target ń bẹ̀ ẹwà òye ọdún tí wọ́n fi ṣe wàhálà tí wọ́n fi ní nǹkan yẹn a dẹ̀ bàjẹ́ wúlẹ̀ báyìí a dẹ̀ destroy gbogbo nǹkan so àwa ń sọ̀rọ̀ nípa iná tọ́lọ́ níjọ̀gbẹ̀dà kíámọ̀ ẹ̀rí táǹkà petrol tó bá lana ẹ̀mọ́ gbogbo tó máa ń bá lọ gbogbo tí kó bá tún ṣàn lọ tí iná tún máa tẹ̀lé epo yẹn lọ ó yá iná tọ́lọ́ ń jàgbé àrùkẹ́ àmà kò sí lérò nínú ṣe lè pọ̀ tó kéèmì àti ẹmà sí nínú wọn ní tiwa wáyé tó ń ṣe wò ṣe tó lè gbé wàlìjánà ní tó ń ṣe lọ́wọ́ tí kì bá ti ń ṣe tó lè gbé ní wàlìjánà ní trípọ́lọ́ ti ó ti àìtẹ̀máìsìn ti ń gbé ní wàlìjánà kalẹ̀ fún wa ó ti sọ àwọn ọkọ̀ yẹn fún wa tí kì bá ti ń ṣe òní wọ́n ń ṣe Ah. ó dà kó ń palẹ̀ mọ́ pé ó pìrìbà náà jàdìjọ́nà lọ nìyàn kọlọmáṣe máa tí lọmọ náà tàbí ọlọ́run mẹ́lẹ̀ tí a gbọ́ lónìí kọlọmáṣe ní balẹ̀ jàbúrú fún àtàsọ́ àti ìyàwó náà ti yà gbọ́ ọkùnrin mọ̀ tẹ̀sùmáwọn subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk pé àwọn àti yàbá ní ìbéèrè kan rí mi náà